ńlá wa ẹ sọ̀kalẹ̀ sáàrin àjọ mímọ́ ti àárọ̀ yìí bàbá ní orúkọ jésù jésù ọmọ ọlọ́run sọ̀kalẹ̀ sáàrin wa láàárọ̀ yìí èyí la fẹ́ rí èyí la fẹ́ mọ̀ bàbá sọ̀kalẹ̀ sí àjọ mímọ́ ti àárọ̀ yìí adúpẹ́ oore gbogbo adúpẹ́ ìdásípamọ́ àti ààbò yín adúpẹ́ pé ẹ ń jẹ́ ọlọ́run wa ipò yín ò sì yí padà adúpẹ́ oore àná adúpẹ́ oore òní adúpẹ́ oore ọ̀la bàbá gbọ́ pé gba ẹ̀yìn wa ẹ̀mí mímọ́ ẹ̀yin la fẹ́ rí láàárọ̀ yìí bí a ti ń dúpẹ́ Olúwa gba ọpẹ́ kí ó gba ayẹ wa. mélòó ni máa ka nínú oore tí bàbá ṣe eh. mélòó ni wọ́n nínú oore tí bàbá ṣe oore rẹ̀ máa pọ̀ ó tún doing, oh, yes. for all you have done, oh, yes. for what you are doing presently, oh, yes. and for all that you will see do. Take all the glory in the name of Jesus. Amen. We are gathered in oneness this morning to seek thy holy face, O Lord. Bàbá a ò fẹ́ kóra jọ lásán oh, a fẹ́ kí àjọ wa kó dàbí àjọ ti ọ̀run oh, gẹ́gẹ́ bí orin yẹn ṣe sọ ó ní Kristi kí ìjọba rẹ dé kí àṣẹ rẹ bẹ̀rẹ̀ fi ọ̀pá irin rẹ fọ́ gbogbo ipá ìṣe oh, bàbá mímọ́ ẹ̀mí mímọ́ yín jẹ́ kó sí ìdìbò ẹnìkankan wa lónìí agbára àwòsánmà dídán jẹ́ sí ìdìbò wa ẹ̀mí mímọ́ yín la fẹ́ rí ẹ̀yin la fẹ́ mọ̀ ẹ sọ̀kalẹ̀ sí àárín wa agbára èyí tí ẹ lò ní ọjọ́ Pentecost fi agbára náà bàlẹ́ ẹnìkankan wa agbára bí ọjọ́ Pentecost Olúwa fi agbára náà bàlẹ́ ẹnìkankan wa ìmísí rẹ a fẹ́ rí lò bí ọjọ́ wọn ni ní yàrá òkè olúwa pé ara rẹ kí o bàlẹ́ rẹ kankan wá bọ́ ti ìjọ rẹ yọ̀kún ìjọ rẹ májà kọsẹ̀ níwájú rẹ májà ṣìṣe níwájú rẹ májà ṣìwà níwájú rẹ bàbá mímọ́ ọmọ mímọ́ ẹ̀mẹ́ mímọ́ a àwọn ọmọ ìjọba ilé ọlọ́wọ́ níbikíbi tí gbogbo wọn wà olúwa súre fún wọn iṣẹ́ wọn má di ìṣẹ́ àti jíjẹ àti mú wọn má jẹ́ onira. ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ayé oh, olúwa fi ọkàn wọn balẹ̀ irúgbìn tí wọ́n gbìn jẹ́ kó mú èso jáde ní àkókò ìhò irúgbìn náà a ò ní wá ayé tì ìjọba yìí di ọwọ́ rẹ jẹ́ kó máa dàgbà jẹ́ kó máa gbèrú gbogbo rẹ kó kárí ilé yìí lọ́ aláṣẹ ọ̀run Jésù Kristi Olúwa wa bàbá wa tìbẹ̀lẹ́ kí ọmọ òfurufú mímọ́ rẹ wọ́n. Kristi kíjọba rẹ dé. Kristi kíjọba rẹ dé. Ìfẹ́tọ́ ni kí a ṣe. Ìfẹ́tọ́ ni kí a ṣe. Bí ti ọ̀run. Bí ti ọ̀run. Bẹ́sìn ayé yìí. Bẹ́sìn ayé yìí. Ọlọ́jọjọ́ ọlọ́run. Ọlọ́jọjọ́ ọlọ́run. Ẹ ṣọwọ́ jọ. Ẹ ṣọwọ́ jọ. Ìjọ ẹja ohun tó ṣe. Ìjọ ẹja ohun tó ṣe. Àwọn sínú ìdánwò. Àwọn sínú ìdánwò. Ṣọgbà lọ́bìrì sí. Ìjọba tẹ̀lé. Agbára àti agbára àti ògo. Àti ògo. Láìláì. Láìláì. Àmín. Amen. Àmín. Àmín Praise the Lord. Ọlọ́run wá ju bẹ́ẹ̀ lọ. Praise the Lord. Hallelujah. Ọmọ ìgbàlà shout a bigger hallelujah. Amen. Amen. Àwọn tẹ̀síwájú pẹ̀lú ìsíwá nígbà tí wọ́n máa kọrin láti inú ìwé mímọ́. Ẹgbẹ́ mi ní sókè ẹ̀yẹ ní ọ̀nà kí Olúwa ògo wọlé. Brilliant, so good. Ah, yeah. Ah, Shoti Ani. Praise the Lord. Hallelujah. Our first and second lesson for today wonderful service. Ẹ̀kọ́ Will be seen in the book of Colossians. Òun Three from verse five to ten. Orí kẹta láti ẹsẹ̀ karùn-ún our first and second lesson for today's service. Ẹ̀kọ́ kíkà ṣoṣoṣo tí a ní fún ìsìn ọjọ́ òní. Will be seen in the book of Colossians. Òun láò nínú ìwé Kọ́lọ́sè. From verse five to ten. Láti orí karùn-ún títí dé ìkẹwàá. Colossians three from verse five to ten. Kọ́lọ́sè orí kẹta láti karùn-ún títí dé ìkẹwàá. Ẹ̀kọ́ kíkà. ìkíní àti ìkejì fún ìsìn pàtàkì ọjọ́ òní. our only lesson for today's glorious service. láò nínú ìwé Kólósè. will be found in the book of Colossians. orí kẹta. chapter five chapter three. bẹ̀rẹ̀ kíkà láti ẹsẹ̀ karùn-ún lọ dé ìkẹwàá. from verse five to ten. a gbọ́ kíkà rẹ̀ láti ẹnu alàgbà. we will hear the reading from. brother Elijah Fabagana. from brother Elijah. ní èdè English que Dieu va chez toi. Hallelujah. Hallelujah. Our first reading for today shall be taken from Colossians chapter 3, verse 5 to 10. Amen. Amen. And I read, Mortify therefore your members which are upon the earth, fornication, uncleanness, inordinate affection, evil conce conceivance and covetousness, which is adultery, for which change sake the wrath of God comes on the children of disobedience. Verse 7 In the which ye also walked some time when ye lived in them, but now ye also put off all these anger, wrath, malice, blasphemy, filthy communication out of your mouth. Lie not one to another, seeing that ye have put off the old man with his deeds. Verse 10 and have and have put on the new man, which is renewed in knowledge, after the image of him that created him. Amen. Amen. Stand up and clap your hands. amọ̀nà àwọn kèfèrí gbogbo Jésù ni oúnjẹ ọ̀run. òré sọ ayọ̀ ní Jésù ṣe ìmọ̀lẹ́sẹ̀ ọkọ̀ báyà. I go. Starting the Apostles' Creed after me. I believe in God. I believe in God. The Father Almighty. The Father Almighty. The Maker of heaven and earth. The Maker of heaven and earth. And in Jesus Christ. And in Jesus Christ. His Holy Son our Lord. Who was conceived. Who was conceived. By the Holy Ghost. By the Holy Ghost. Born of the Virgin Mary. Born of the Virgin Mary. Suffered. Suffered. Under Pontius Pilate. Under Pontius Pilate. crucified. He was, was crucified. Dead. Dead. Dead. Buried. And buried. He descended into hell. He descended into hell. And on the third day. And on the third day. He rose again from the dead. He rose again from the dead. He ascended into heaven. He ascended into heaven. Seated on the right hand of God. And seated on the right hand of God. Father Almighty. The Father Almighty. From there. From Shall come to judge. He shall come to judge. The living and the dead. I believe in the Holy Ghost. I believe in the Holy Ghost. Holy Church of Zion. The Oasis Church of Zion. The communion of saints. The communion of saints. The forgiveness of sins. The forgiveness of sins. The resurrection of the body. The resurrection of the body. Life everlasting. And in life everlasting. Amen. Amen. May the Lord be with you. And also be with your spirit. Praise the Lord. Hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Let's sit down for a brief announcement. Yes. We give glory to God Almighty. For the grace and privilege. He has granted unto us. It is a great and divine gift. To be opportune. To see a glorious day. Such as this ti òní. and because we are so grateful. nítorí pé a jẹ́ tó our God. we shall rise on our feet. and chant seven loud hallelujah. a hallelujah tó to exalt the name of the Lord. the Lord God Almighty. that has not allowed the enemy. to prevail over you. the Lord God Almighty. that has not allowed. the evil intention. of your enemy. to take preeminence. awareness over you. You're going to raise up your hand. And shout seven loud hallelujah. One to go. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Amen. As you are standing, you want to bring forth your thanksgiving gẹ́gẹ́ bí ìṣe wa ní ọ̀sọ̀ọ̀sẹ̀. just as we do every Sorry. week. a fẹ́ mú wá sí Ọlọ́run. we want to bring our things before God. move it forward move it forward thank you. a kò fẹ́ fi èyí san oore díẹ̀. we just want to pay this with thanksgiving. nínú oore tí bàbá ṣe. of all the things that God has done for us bí a bá ro if we think about it deeply. ohun tá a mú dání yóò dùn kankan. what we are holding is nothing before God. ṣùgbọ́n. but. ká má bàa dàbí ẹni tí ò tiẹ̀ múre rárá. so that we will not look like someone who cannot even thank God. a kò ní ṣaláìmọ̀ ọpẹ́ wa. we will surely bring our thanksgiving before God. orin Malato kan sọ wípé. ọ̀sánkọ mọ̀látò says. mo mọ̀ ọpẹ́ wa o mo mọ̀ ọpẹ́ wa o. I bring forth my thanksgiving. Sátánì ṣù kò bá yọmí jẹ́. The devil has not done. Mo mọ pẹ́ wá o, mo mọ pẹ́ wá o, ọpẹ́ mi máa rí òórẹ́ pẹ́tẹ́. Gẹ́gẹ́ bí ẹni tí. Sátánì ò bá ayọ̀ rẹ̀ jẹ́. Just as the person that the devil has not have dominion over his life. Ẹni tí a ò pa lẹ́kún. The one who God has not led him on anchor. Ẹni tí ìbànújẹ́ ò rẹ̀ kodò. The one who has not have cause to cry over the Ẹni sùn láàárọ̀ ìtọ́gbé apáti apá òrò. The one who is able to sleep and wake up this morning and lift up his head. Ẹni tí òjò gbé ẹsẹ̀ tí ẹsẹ̀ ṣeré. The one who slept last night and you woke money and you are still able to work again. Ó tó lè fi dúpẹ́ fún Ọlọ́run. It is enough reason for you to bring thanks to God. Ó tó tó fi lè fi ẹ̀mí ìmọ̀ hàn sí bàbá. This is enough reason for you to show your gratitude to God. Àwọn kan dára jù ọ́ lọ. There are some people that are better off than you. Wọ́n ti di anilẹ̀ báyìí. They are now dead as we speak. Mo sọ eléyìí kó o lè ronú. I am telling you this so that you can think deeply. Kó o lè mọ bó o ṣe fẹ́ dàdúrà. So that you will know how Ní ọjọ́ Friday. On Friday night. Wọ́n ṣe wakekeeping fún ẹnìkan. They did a wakekeeping for someone. Bàtọ́ máa di àná. Yesterday. Àgbèrú ẹni bẹ́ẹ̀ sí. And the person was. Ẹni tá a sọ̀rọ̀ ẹ̀ rí. And this person that we're talking about. Ọ̀gá nọ́ọ̀sì ni. She is a nurse. MP. She is already a nurse. Nurse practitioner. MP. MP. Ó rẹ̀ ti fẹ́ wọ sixty. And she's almost sixty. Kò She has no child. Kò lọ́kọ. She doesn't have any children. Ṣùgbọ́n lówó. But she's rich. Ó lè ṣiṣẹ́ twelve hour shift. She has done twelve hour shift. Ó parí ẹ̀. She finished it. Church ló kú sí. And she died in church. Now. Iṣẹ́ tó ṣe sílẹ̀ yẹn ta ló fẹ́ ná. All the things that that person has worked for, who's gonna spend it? Owó tó wà ní báǹkì ta ló fẹ́ ná. The money in bank in a bank account, who's gonna spend it? Èyí tó ṣe tán máa sọ in the next two weeks ta ló fẹ́ ná. The one that she has done that they are about to do in the next two weeks, who's gonna spend it? I want you to think deeply very well owó tó tọ́jú kò ní òṣè ná yẹn. that money that you have kept and you say you cannot spend it. ó wà òkè bọ̀ ò bá ronú báyìí. it is very okay boy you better think oh, deeply now. ohun tó bá ṣe ní àkókò tó wà láàyè. all the things that you are doing once you are still alive. òun la sílẹ̀ fún ọ. it is what will be written for you on the day of judgment. that when this person was alive. báyìí báyìí ló ṣe fún ọlọ́run. such is this she has done and this is what he has done. nígbà tí Dorcas kú. when Dorcas died. A aṣọ wá. They brought out a cloth. Àwọn obìnrin kó aṣọ wá. A lot of women brought out cloth, Aṣọ tí Dorcas rán fún mi And they said this is the cloth Dorcas do for us. Iṣẹ́ ìránṣẹ́ tó ṣe This is the work she has done when she was Nígbà tí Peter gbọ́. When Peter heard this. Tí àwọn apọ́sẹ́lì gbọ́. And when the apostles that is, they were so, they cried unto God. And the dead she rose. Because all the things she has done, God saw it. All that things she has done, I want you to do a thanksgiving that will be for her. I want you to do a thanksgiving thanksgiving to God. You better raise up your head wherever you are. You are going to call unto the name of Jesus Christ. You, you have your mic, you better hold it for You are not supposed to do a silent prayer right now. You are going to call unto the name of Jesus Christ. ayọ̀ wàhálà ìyẹn ẹ̀yọ́ olúwa ṣe ayé òun afọlẹ́kùn bàbíjẹ́ nítorí tèmi ọlọ́run mi ògbógbó ọlọ́dẹ̀jọ èmi kò dòkú ilé mi òdòkú ní gbogbo ọ̀la ni ẹ̀ṣẹ̀ wọn lọ́run. ẹ̀sùn olúwa wá. àmín àmín àmín wọ́n á máa mú bọ̀ gbọ́ mi olúwa. até síwájú. Let us pray also for thanksgiving so we can move forward. Our Lord Jesus Christ, we thank you, Father Lord. Thank you, Lord. Shalom. This morning. Amen. Lord, you. us a Father, we give it back to you. blood. We sanctify with the blood of Jesus. Blood of Jesus. We are blessed in Jesus and we pray. Amen. Amen. Amen. In the name of Jesus. Joko dear. Be seated. Láàárọ̀ yìí a máa gbàdúrà. We are going to pray. kí a tó lọ sí ìpele yẹn. But before we go into that. Ìfilọ̀ kékeré ni mo fẹ́ sọ fún wa. Give us a little announcement. Bí a ti mọ̀ pé o lè jọjọ́ ìsinmi. we all know that today is Sunday ẹ jẹ́ kí a ṣe gbogbo pẹ̀lú ọ̀wọ̀. let us do everything with so much patience. ká ṣe gbogbo pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run. and let us do everything with the fear of God in us. aago mẹ́wàá ni ìsìnyí bẹ̀rẹ̀. this service starts exactly at ten o'clock. ẹ má jẹ́ kí a máa pẹ́ wọlé wá. please do not let us come into the service late. in as much tí a ò as much as possible that we don't even get our work late. I'm not clocking. for us to clock in at the exact time. ó yẹ kó yeah call it clocking clock in fifty five. you should be able to clock in into the time sanctuary at nine please let us put it in our minds. everything that we are doing. God is looking at it all. What I said earlier that someone died. When I heard about it, I thought of, my, of it myself. All the things that we are doing. We think deeply. We will see that at the end of the day, it's nothing. Sometimes when I was little, I just closed my eyes. And I will be thinking about the experience that someone can have under the six feet. That once they close the casket, it will be so black. So it is even possible for you to see a little bit of light. But unfortunately, when they put someone under the ground, they will now put so much sand on it. And they will say they want to beautify it. Now they will not concrete it. They will not just stay there. They will not put a lot of tiles and marbles on it. Now they will exploit the whole thing. Even if you mistakenly wake up, you will not survive it. You should be thinking about this experience in everything that you do. That all this beauty. So eventually it's going to end So why do you want to kill yourself? If you don't have the money for Mary Kay now. Go rub a little powder. powder. Go rub a little bit of powder. There's nobody that rubs a white powder that will not be beautiful. Even the, those days, our fathers normally rub it on their faces. Even if you like, go and put on the dusting powder. All the things that God wants to look at is right here in your chest. That's why it is. So let us do everything to, to, to please God. mo ti sọ fún àwa tí à gbé ọmọ dání ní ìsinmi ò fẹ́. I've told us all of us that carry our babies during the service I don't want it. that you don't want. ìgbà when we were little. ẹni tí mo tó lẹ́yìn sọ̀rọ̀ ti rẹ̀ ní báyìí. the person I'm talking about knows himself. ìgbà a kéré. when we were little. mọ́mì mi ní àmùrè kékeré kan. my mother has a little bit of a gaddle. ó ti so mọ́ waist maybe bethel. Once she put it on his best bethel. And she will tie it with the chair. Because we will not stay in one place. So once we run a little bit. That thing draws us back. And she must be at the front as Mary to sing. And there is no how you will hold a child at the front. They will, you will be dealt with. Or they will beat you. So, adúrà so chair they will tie the kids with the chair. so once they once they run a little bit that thing will draw them back. that's what kai does too. Uh, eh, lorúkọ eh, bọ̀dá yìí nǹkan tí káyọ̀ ṣe fún ti rárá so kiri ẹ̀ ló bá ti sáré díẹ̀ but wọ́n ti rí pé limitation wà. if you see a limitation you will be kò sí àyè láti gbé ọmọ dání ìgbà tí gbogbo èèyàn ń pàtẹ́wọ́. there is no time for you to hold a child whenever you is there. wàá gbé ọmọ yẹn sí kọ́nà kan wàá blọ̀kì ẹ̀ àtẹ̀wọ́ kọ́ mi àrò wàá fìdí máa blọ̀kì ẹ̀ kó bàbá jáde síta. you use your butt to block the child so that the birth child will not come out. bí a ṣe ń ṣe ni. that's how we do it. olúwa yóò tọ́jú àwọn ọmọ wa. God will keep our children. ọgbọ́n tó dání kí ọmọ kó ṣà. it is very good for your children to be very smart. a ò dẹ̀ ní bímọ ọ̀dẹ̀. I will not have bad children. See that there, Adimandatombe. We will not have. It will not be a portion anymore, Jesus. Amen. Bí a Jehovah Rafeka. Once we are reading the word damn Jehovah Rafeka. Àbí Or we are praying. Whoever comes at that time. Please stay outside. nígbà tí àdúrà yẹn bá ń lọ. once that prayer is still going on. gẹ́gẹ́ bí òfin àti ìlànà just as the law of this. a máa dúró títí a ó fi parí ẹ̀. we will stay till we are done. àbí bá ń ka ìjẹ́wọ́ ìgbàgbọ́ lọ́wọ́. or anytime we are doing the apostles creed. tí ènìyàn kan bá dé. and anyone comes in. ibi tó dúró sí. wherever you are standing. òfin yẹn dàbí òfin national anthem Nigeria. it's just like national anthem of Nigeria. ibikíbi tó bá ka ẹ mọ́. wherever he stops you. that's where you will. stand. everything must be put on hold. gbogbo nǹkan la gbọ́dọ̀ wá sí òòlù. ìjẹ́wọ́ ìgbàgbọ́ ẹ̀ national anthem onígbàgbọ́ ni. that apostles creed is the national anthem of the believers. bẹ́ẹ̀ náà ni àdúrà ìbẹ̀rẹ̀ ṣiṣẹ́ ṣe pàtàkì. that is how the starting of prayer is very important. let us do it the way we should. olúwa yóò gbọ́ àdúrà wa. amen mo mọ̀ pé zeal máa wà nínú ọgbẹ́ àmọ́ lórí ọ̀fẹ́ mo lórí ọ̀fẹ́ lórúkọ Jésù lọ́fẹ́ yà á kárí gbogbo wa èyí tó tún dàbí rẹ̀. another one we want to talk about. àwọn kan wà tá ò rí ní church láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta. there are some people that we have not seen in church for like two three weeks now. èyí tí mo appoint ẹ dìde dúró. you that were appointed please stand up. wọ́n ju báyìí lọ one two ṣe ọmọ ẹ̀ta mi. yes sir. àwọn tí a ti rí ní church yìí. the people that we have not seen in church. ǹjẹ́ ti lọ wọ́n lé. have you checked them at home no mélòó lẹ ti pè àwọn tẹ́ ẹ pè kí ni wọ́n sọ fún yín wọ́n làwọn wà òkè now mo fẹ́ kọ́ iléeṣẹ́ ìránṣẹ́ síwájú sí. I wanna teach you another way of doing things. agbára la fi mú àwọn ẹ̀dá jọ sí níbikíbi níbi gbogbo. wọ́n mọ ọlọ́run wọn kò sí ọlọrụ ìgbàgbọ́ ayé ti bì í sírò rọrọ. call people and you don't hear from them. ẹ àkókò. look for time. ẹ délé ẹlòmíì. visit them. ẹlòmíì tẹ rí tí ò wá. you see some people that you see that they are not coming. tó lọ wá òkè. and they say they are okay. irọ́ ni o. they are lying. kò wá òkè o. they are not they are not okay. depression bá ẹlòmíì jẹ. some people are suffering from depression. mo tẹ́ ẹlòmíì ti fi ọpọlọ ẹ̀rù. what some people have thought with their brain. ó ti kọjá ọjọ́ orí ẹ̀. is beyond their imagination. ẹlòmíì ń la nǹkan mi kọjá. some people are passing through some things. ìtìjú gan ò jẹ́ kẹ́lòmíì jáde lé. some people people because of this they cannot even go out. ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà. but there are some little talks. tó jẹ́ ọ̀rọ̀ ìyànjú. that you can talk. tí onígbàgbọ́ máa sọ fún onígbàgbọ́. that a believer will tell such a person. á dẹ̀ tó encourage yẹ. and he will encourage so, such person. ó ta yan yín fún nìyẹn. that is why you were selected for. olúwa yóò fún yín ní agbára ti ṣe ẹjọ́ gbòó. sometimes a simple hug. nígbà míì cash demoral ènìyàn lásán. ọlámídé máa bọ̀. Sometimes when something happens, someone, all the person needs is just for someone to hug her. You don't have to say nothing. You see, as I'm doing it now, you could just be crying. You just need someone. You just need someone to hold him. You don't even need someone to ask him what's wrong, what is wrong. Just give the person a hug. I'm teaching you this. That's all someone needs. Because no one they can tell no one. There is no one they can talk to. There is no one they can get help from. And it's very far from home. Let us ask us about ourselves. Let us keep ourselves. Amen. So was the time. We have two different programs today. Àjọ̀dún Rock of Ages. We have Rock of Ages, yes. CNS Ayọ̀ni. CNS Church of God Ayọ̀ni. Èmi ni wọ́n ṣe. Today is this. Ọ̀dọ̀ alàgbà Paul Adégbìtẹ́ ti alàgbà Arẹ́gbẹ́ṣọlá wọ́n ṣe lé ní. Síbẹ̀ náà. Still àjọ̀dún Castle of Christ Celestial Church of Christ ti bàbá Akíọ́dé ah, àwọn náà ṣe lé Today so kété tí bá ṣe kúrò bí báyìí a lọ sí castle. we go to castle. ibẹ̀ ni gbogbo àmọ́ wà. I said where everyone will be. láti bẹ̀. from there. o jẹ́ ní mẹ́ta even if it's just two three four. wọ́n sneak out. they will sneak out. a máa fi ojú bá ara wa sọ. we will talk to ourselves with our faces. ẹ bá ti rí tí mo lọ tọ̀. once you see me go pee. Rock of Ages ni mo lọ yẹn. I'm going to Rock of Ages. Ìgbà dúró sí castle. Well, you stay at castle. Èmi ó lọ ní ìgbà díẹ̀. I will go a little bit. Mi yóò tún padà wá. And I will come back. that's how it let us pray these two prayers. let's before we go into a sermon. ní ọjọ́ friday. on friday night. orin kan wà tí there was one song that we sang. tí that we use in praying. mo want all this church to do, We have another taste of it. tá a bá if you can pray. orin sọ pé. the song says. bẹ́ẹ̀ náà nẹ gbà mí o. I don't have someone to help me. God. bẹ́ẹ̀ náà nẹ gbà mí o. I don't have no one to help me. Help me, Lord. Bẹ́ẹ̀ náà nẹ gbà mí o. I don't have no one. Help me, Lord. Bẹ́ẹ̀ náà nẹ gbà mí o. I have nobody. Help me, Lord ọ̀nà mo gbójú lé mi sọ̀nà. the one that I have always trusted. ti dá àmọ̀tẹ̀kùn tí ń dọdẹ. the one that is looking for my life. ọ̀nà mo gbójú lé mi sọ̀nà. I trusted so much. ó ti dá àmọ̀tẹ̀kùn tí ń dọdẹ. mẹ́ẹ̀nà gbà mí o. Eh, mẹ́ẹ̀nà I'm ò The meaning of that song is that. Mi ò lẹ́nìyàn gbà mí. I don't have no one help me Ẹni tí mo gbójúlé tí mo fi ń ṣe ènìyàn mi. The one that I trusted so much that I think is my person. Ó ti dàmọ̀tẹ́kùn tó tún dọ́dẹ̀ mi. As jolly become someone that's been hunting for my life. Ọ̀nà mo gbójúlé fi mi ṣọ̀nẹ́. Ó ti dàmọ̀tẹ́kùn. Ọlọ́run gbogbo ẹni tí mo fara tì gbogbo ẹni tí mo gbójúlé ẹni tó súnmọ́ mi Olúwa Sátánì má jẹ́ yá wọn lò lòdì sí mi má jẹ́ kí wọ́n tún di àwọ̀tákù tó ń dọdẹ mi because of the anointing for my life orúkọ Jésù orúkọ Jésù agbára ẹ̀jẹ̀ Jésù ẹ̀mí mọ ọlọ́run àlà gbogbo àwọn tí mo gbójú lé tí mo rò pé nìyàn ni wọ́n gbogbo èèyàn tí mo fara tí mo rò pé nìyàn ni wọ́n lọ́rùn ọba àwọn ọmọ tó wá jọ ní àmọ̀tẹ́kùn tó ti wá ayé mi lórúkọ Jésù ṣàánú fẹ́ẹ́ tì olúwa láwọn ẹni tó wù ẹ́ olúwa máa lọ́wọ́ olúwa máa lọ́wọ́ májàkọ́rí mi gbéṣẹ́ olúwa lọ́wọ́ mi gbéṣẹ́ májàkọ́rí iṣẹ́ mi gbéṣẹ́ májàkọ́rí ilé mi gbéṣẹ́ májàkọ́rí ilé mi gbéṣẹ́ májàkọ́rí ìyàwó mi gbéṣẹ́ lórúkọ Jésù olúwa tàbí olúwa tàbí Jésù olúwa. ó kọ ẹ̀kan ó kọ àdúrà kan. It's really one prayer. Mo lè fẹ́ kó gbà dáadáa. I want you to pray it very well. Níbi tó wà yìí. this place that you are. Mo sọ̀rọ̀ lórí Rebecca. I talked about Rebecca. Àti Esau. And Esau. Rebecca. Rebecca. Òun ló bí Esau. Was the one who gave birth to Esau. Eh, àwọn kan ti gbóhùn wọn lọ sí àjọ. some people are taking their voices to the meeting. Rebecca ló bí ìsọ̀. that Rebecca was the one who gave birth. ní ìgbà tó tó àkókò tí ìsọ̀ fẹ́ ṣoríire. when it was time for Esau to be prosperous. bàbá ìsọ̀ pé ìsọ̀ pé. the father of Esau called him. lọ pẹ̀rọ wá. he said go kill me. kó o ṣe fún mi. and cook it for me. mo fẹ́ jẹ. I want to eat it ìyá ẹ̀ ló gbó. it was the mother that had. ó dẹ̀ lọ. and the mother went. ó dẹ̀ lọ pe àbúrò. and he went to call the younger one. ó ní ire ò dẹ̀ tọ́ sí ọmọ tó ń bí o. pé àfi kóun yí padà. she wanted to change the whole thing. ta ló ta ló gbógun ti sọ. who is Usa's problem. ìyá ẹ̀. it was the mother. ìyá ẹ̀. the mother. hallelujah. olúwa gbà mí lọ́wọ́ ogun ènìyàn. olúwa gbà mí lọ́wọ́ ogun ẹ̀mí ni mo ní kàn mí. Olúwa gbà mí The worst problem. Ogun ẹni tí Is the problem is someone that the mother is into. No, It is possible that it might not be your mother. wọ́n lè jẹ́ ẹnìkan nínú ẹbí. it might be somebody from your family. tó dúró bí ìyá. that is standing as a mother. àwọn dúró bí bàbá. or is standing as a father. ó fẹ́ gbàdúrà yìí. you want to pray today. ẹnikẹ́ni tó súnmọ́ mi. whoever is close to me. tó ń fogún jà mí. and is my problem. ọ̀run tú àṣírí rẹ̀. father reveal them to them. ò bá jẹ́ ọkùnrin. even if it's a male. ò bá jẹ́ obìnrin. even if it's a female. ẹnikẹ́ni tó súnmọ́ mi. whoever is very close to me. tó ń fogún jà ayé mi. and is troubling my Jesus, Oluwawa. bí bó bá ń wá ṣe àkókò ẹ if you're looking for a job this is your time. bó bá ń wọ ọmọ àkókò ẹ if you're looking for a child this is your time. bó jẹ́ aya àbọ̀kan ló wá àkókò ẹ even if you're looking for a husband or wife this is your time. Mo fẹ́ kọ̀rún pààrọ̀ kankan mọ́ ẹ lọ́wọ́ àkókò ẹ I will if you want heaven to change something regarding your life this is your time you want to pray. Ọlọ́run tó yí ìgbà padà. God Change this time to go. You that changes the time. Change my time into goodness. You will call unto the name of Jesus. If you want God to change your work. If you want God to change anything regarding your life. Dada, mi padà sí i. me. mi padà sí i. Yíjọ mi padà sí i. Nínú iṣẹ́ wa, nínú iṣẹ́ ìránṣẹ́ wa, àtẹ̀mí àtọ́kọ̀ àtọ́kọ̀, ọlọ́run ọjà, olúwa lórí iṣẹ́ wa, nínú àgbẹ̀dẹ, nínú ara mi, ọlọ́run tó gbọ̀gbọ̀, ọlọ́run tí wọ́n padà, sí ìrẹ́lẹ̀ ọlọ́run, ó wà padà sílẹ̀, ọgbọ̀gbọ̀ tó ń fi àtúnṣe nínú ẹgbẹ́ mi, nínú iṣẹ́ mi, nínú iṣẹ́ ìránṣẹ́ mi, nínú ayé àkọ́ mi, nínú ayé ẹ̀kọ́, nínú ilé wa, nínú gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àmín àmín àmín lórúkọ Jésù. Ayérayé nínú àwọn ọ̀run. Torí fún orúkọ yìí. A ti bẹ̀bẹ̀. Bàbá gbọ́ àdúrà wa ọmọ gbọ́ àdúrà wa èmi máa gbọ́ àdúrà wa à ń tẹ̀síwájú nínú ìsìn náà bá wa lọ ògógó jẹ́ ti jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. wàjọ́ fún jésù simon him. cms hymn four zero one. àyè sì ń bẹ ní ilé ọ̀dọ́ àgùntàn ẹwà ọgọ́ rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀ wọlé wọlé wọlé nísinsìnyí ẹwà ọkùnrin pè ọ́ pé máa bọ̀. ayé ti bẹ.